sallallahu alayhi wa sallam ti àwọn ará ilé ti àwọn sọ̀hábà rẹ̀ ìdánwòbá àánú àti ìfẹ́ rẹ̀ mọ́sálásí kárí ẹnìkọ̀ọ̀kan wa. gẹ́gẹ́ bí àtúnáṣọ anábì sallallahu alayhi wa sallam anábì ni man yuridillahu bihi khayran faqihu fi ddin anábì ni ẹni tí ọlọ́run bá fẹ́ dáadáa fún wọ́n bá yóò jẹ́ kí ó ní òye nípa ẹ̀sìn rẹ̀ èmi òye nípa ẹ̀sìn náà ní nǹkan tó pàtàkì jù nínú nǹkan tí àwa ṣe nílé ayé ìtọ́lọ́ba subhanahu wa ta'ala kò dá wa lákàtí wa lè fẹ̀mí ayé wa bó ṣe wù wá kò dá wa fún pé ká dá òun mọ̀ ká dẹ̀ sin òun ọ̀nà tá a fi máa ń gbà sin ọlọ́run ọba máa ń jẹ́ ìtẹ́wọ́gbà náà ni tá a lórí mímọ́ tá a pẹ̀lú mímọ́ anábìwá Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé talabul ilmi faridatun ala kulli muslim arábìnrin ká ní mímọ̀ nípa ọlọ́run ká ní mímọ̀ nípa nǹkan tá a wá ṣe láyé ọ̀nà èèyàn ní fún gbogbo ìṣẹ̀lẹ̀ ìbẹ̀rẹ̀ wọn bá wa subhanahu wa ta'ala ọ̀nà èèyàn yìí tá a bá ti gbìyànjú àti ṣe kó mọ́ ṣàgbá ní ọwọ́ gẹ́gẹ́ àti ti ṣe ìfára ní jẹjẹrẹ insha Allah ta'ala kíra a'lamu sunnati ìyàfọ́ àgbà alhafiz alhakami náà ni àmọ̀ràn kàṣọ́ létí pẹ̀lú àlàyé ní ṣókí nítorí ọ̀rọ̀ tí àfa sọ ní ọ́kílẹ̀ àní mọ̀tẹ́ra àlàyé ní ṣókí pé àwa jẹ́ yorùbá àdèbùkátà kàtúmọ̀tò mọ́lẹ̀ sí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan náà ni wà ilà ní tó wà nínú tẹ́ra gangan fún rẹ̀ nǹkan tí àlàyé rẹ̀ kílẹ̀ àní. ó jẹ́ pé àwọn onímọ̀ nínú ìkẹ́ tọ́lọ́ba fi fún wa ní fún ara ayé omi pé wọ́n máa ń sọ ọ̀rọ̀ tí èyí jẹ́ pé yóò máa dààmú ọ̀rọ̀ tí ò ní máa wọnú ara wọn. ìyàwó Aisha radiyallahu ta'ala nínú ọ̀rọ̀ ó jẹ́ kó yé wa pé ìlànà anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ká sọ ọ̀rọ̀ ká sọ lásán yẹn. ó ní anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam innama kana yatakallam bìkàlámì báyìí fàfún wọn náà lọ́dún máa sọ̀rọ̀ tí ìmọ̀ tí ó clear tí ó sì ní dàpọ̀ mọ́ ara wọn. bàfáwa alhafiz alhakami báwọn náà ṣe gbé àgbékalẹ̀ ìtura yẹn wọn àlàyé wọn wọn àlàyé tó clear tí ó dàbọ̀ ní ìbẹ̀lẹ̀ ọ̀hún ní sábà ní sọ wọ́n ní sọ lọ́ọ̀rì ọ̀hún sábà ní láàánú àfààní wọn ti jáde láyé ṣe díẹ̀ sábẹ̀rẹ̀ wọn ni sábẹ̀rẹ̀ láti bìí bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní màá awwalu ma yajibu ala al-ibad wọ́n ní kí ni nǹkan àkọ́kọ́ tó ṣe ọ̀ràn yẹn fún ọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo apáta ẹ̀rọ ọlọ́ọ̀bà ni wọn kàn ọlọ́ọ̀bà wa ni olówó wa ìgbẹ́ni tó bá sọ pé gbogbo nǹkan ni ọlọ́run wa lọ́wọ́ ẹni bẹ́ẹ̀ ọ̀nà tó bá wà ọ̀rọ̀ ìgbàgbọ́ yẹn ìgbàgbọ́ tí ò bá ìfúlámù ni ẹgbẹ́ náà al-Qur'an al-Karim ọlọ́ọ̀bá ní alhamdulillahi rabbil alamin ọlọ́ọ̀bá ní gbogbo ẹ̀yìn pátá ọlọ́ọ̀bá ní rabbil alamin ọba gbogbo àgbáńlá ayé ó tún wá pé méjì ní bẹ ar-rabbu wal-marbub ọba olúwa tó dá gbogbo ayé ọba tó jẹ́ pé òní ọba àti tí ń ṣe ọba lé lórí nígbà wọn bá ń ṣe ọba lé lórí wọn náà ń gbà ẹ̀dá rẹ̀ pátá ló fi pín sí méjì Rabbul Alamin ọba gbogbo àdánláyé gbogbo tá à ń pè ní àdánláyé yìí wọn ni mà awwalu ma yajibu ala al-ibad gbogbo ẹrúsìn ọlọ́run ọba kí ni nǹkan àkọ́kọ́ tó sọ̀rọ̀ àyàn al-jawab sheikh mudanwa wọn ni awwalu ma yajibu ala al-ibad ma'rifatu al wọn ni nǹkan àkọ́kọ́ tí ó ṣe ọ̀ràn lórí gbogbo ọmọnìyàn pátá lórí gbogbo ẹrú ọlọ́run ọba ọmọnìyàn ní àlùjànnú ni òun náà ní ká máa ń tọ́mọ̀ torí ẹ̀dá wa wàá kọ́dà alẹ́ ìmọ̀lẹ́ ìfẹ́ àkọ́bí kí nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gba àdéhùn wa lórí rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ni àdéhùn tá a ṣe fún wa arsala bihi rusulahu ilayhim wa anzala bihi kutubahu alayhim wọ́n ní nǹkan àkọ́kọ́ tó yẹ ká máa náà nìkan ká mà pé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba kí ni ìdí tọ́lọ́run ọba fi rán wọn gan sí gbogbo alẹ́ ayé bákan náà àwọn tíra tọ́lọ́run sọ kalẹ̀ kí ni ìdí pàtàkì fi ń sọ tíra kalẹ̀ àkótó pé a máa lọ síwájú ẹ pé àfa àwọn ọmọ wa ní òṣùlóbù a sì rí ìtọ́ka sí eléyìí nínú àdéhùn Jibril gbogbo alárántí àdéhùn àdéhùn Umar radiyallahu ta'ala anhu tó ní baynama nahnu julusun inda rasulillahi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ àníjòkó lọ́dọ̀ anábọ̀ Muhammad dáta yawmin níjọ kan iz tọ́lá alayna rajul ọkùnrin kan bá yọ sawadi afiyab obìnrin tó jẹ́ pé ọkùnrin yìí ṣẹ̀dí ìdùbáyà ọ̀dẹ̀ sí à aṣọ rẹ̀ funfun tí ò sí dọ̀tí kankan bẹ̀ ṣẹ̀dí ìdù sàwádì ṣáàf irun orí rẹ̀ ó dúdú kirikiri ibi tí mo fẹ́ lọ gangan ni pé arákùnrin yìí anábì padà sọ fún wa nígbẹ̀yìn pé malako jibril ni anábì wa wa ń béèrè ìbéèrè lọ́wọ́ anábì wa muhammad ya muhammad òjíṣẹ́ ọlọ́run ma islam kí ló ń jẹ́ islam anabi dáhùn islam tó ń jẹ́ islam òun náà ni an tashhada an la ilaha illallah wa anna muhammadan rasulullah wa tuqima as-salah anabi dáhùn èyí tó ń jẹ́ islam ìnígbàgbọ́ nu ọlọ́run ìmá kírun ìmá ìgbàwẹ̀ ramadan ìmá yọ zaka ìmá ìgbàwẹ̀ ramadan àti máa fi hajj fún ọlọ́run bá. báwo ni bí ṣe dáhùn béèrè yẹn tán ó ní sọdáàkítà òdodo ló sọ. ó tún kúrò lórí ìbéèrè yẹn ọlọ́sùn ìbéèrè ni mal iman kí ló ń jẹ́ imani ànábì tún dáhùn nígbà tó kú ń bẹ́ ó ní mal ihsan kí ló ń jẹ́ ihsan ànábì tún dáhùn ẹ̀rí gbígbà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó padà máa ṣàlàyé fún Umar ó Umar atadri man as-sa'il rẹ Umar ǹjọ́ tí ó béèrè béèrè yẹn Umar ló máa anabi ni innama huwa jibril ẹn tó wá yẹn jibril lónìí àtàkùn yu'allimukum dinakum ìwà tó wá wà kọ̀yìn lẹ́sìn yìí ó túmọ̀ sí pé nínú ọ̀nà tí a máa ń gbà kọ́ ẹ̀sìn ọ̀nà ẹni ọ̀nà ìbéèrè àti dáhùn ó lè mọ ẹlòmíì lẹ́nu pé ojú ọ̀nà wo ni fẹ́ra ilé tún gbà wáyé a sọ pé irú ọ̀nà tó gbà wá ọ̀nà ni uslubu jibril uslubu jibril ojú ọ̀nà tí jibril tó gbà fún àwọn mùsùlùmí ní ìdánilẹ́kọ̀ọ́ nígbà tí ọlọ́run bá rán wa láwòrán ẹ̀dá tó wá fún àwọn sọ̀hábà nàbà muhammad tó wá fún wọn ní ẹ̀kọ́ lànàbì sọ pé fa innama huwa jibril atakum yu'allimukum dinakum jibril ni ọ ó wá o láti wá kọ́ yín nípa alámọ̀lẹ́ ìsìn ìyẹn náà ni a lè fi sọ pé ìtọ́ka tá a fi lè sọ pé tá kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìjọ lẹ́tọ̀ọ́ ẹlòmíì lè bẹ̀rẹ̀ pé ah, ṣé ó lẹ́tọ̀ọ́ kákọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀kọ́ kí ó ẹ̀kọ́ alukur'an ẹ̀kọ́ mọ̀tọ́lọ́wọ́ba kátó wani ká máa ṣe ẹ̀gzáàmù bẹ́ẹ̀ ni ó dà bẹ́ẹ̀. nítorí Jibril alayhi salatu wassalam ó ti fún ànábì lẹ́kọ̀ọ́ abẹ́ẹ̀kọ́ ó wá bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ kí lélẹ̀. ló fi jẹ́ pé ìgbà tánábì ọ̀ká béèrè nǹkan lọ́wọ́ èèyàn láti fi mọ̀ pé ǹjẹ́ nǹkan tó yà sọ fún nípa àlámọ̀rí ẹ̀sìn ìjòyè ẹ̀kọ́ tá a kọ́ ìjòyè nínú ìlànà ẹ̀sìn Islam. wa gbé irú béèrè yẹn wa wọ́n ní ma awwalu ma ibad tábàtẹ̀ ń bí ní kí ni nǹkan àkọ́kọ́ ó sọ fún ẹ̀rọ sí wọ́n ní ibad wọ́n ní tó fẹ́rù sí ọlọ́run ọba alẹ́rí kọ̀lákọ̀hùnmùlọ́ọ̀hùn lẹ́hùn oníkà máa kí lọ́lọ́wọ́ ọba gá ti torí ẹ̀ dáhùn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ní bẹ nílé ayé tí ọmọ tọ́lọ́ ti torí ẹ̀ dáhùn. wà á kọ́dà alẹ́ ìmọ̀ mẹ́fàk bákan náà àwọn àdéhùn kan ti wọ̀ láti dé pẹ̀lú olówó wa ọlọ́ba wa subhanahu wa ta'ala àdéhùn kan tó wálé ayé ọ̀rọ̀ ń bọ̀ mí wà arsala bihi rusulahu ilayhim wà anzala bihi kutubahu alayhim kí ni ìdí gan pàtàkì tọ́lọ́bà subhanahu wa ta'ala tí ó fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ kí ni ìdí pàtàkì tó fi sọ àwọn tírà kalẹ̀ ìdí pàtàkì tó fi rán àwọn òjíṣẹ́ tó fi sọ tírà kalẹ̀ tó fi gbé àdéhùn pẹ̀lú wa pé ẹ máa sìn mí ẹ máa pa òfin mi mọ́ gbogbo rẹ̀ pátá iná ló yẹ ká mọ̀ díẹ̀ ẹrú gbọdọ ma pé kí ni nǹkan àkọ́kọ́ tọ́lọ́ba ìtòrí ẹ̀ dáhùn bákan náà àdéhùn ló ń pẹ̀lú ọlọ́run ọba àwọn òjíṣẹ́ ọlọ́run ọba kí ara wọn á ṣe nílé ayé nǹkan ní sọ wọn fún alukur'an kí ló wà fún ọba kí ló eléyìí ni ojúṣe àkọ́kọ́ tẹ́rù gbọ́dọ̀ mọ̀ ìní nǹkan àkọ́kọ́ tẹ́rù gbọ́dọ̀ gbìyànjú àti mọ̀ nípa rẹ̀ ẹ̀rí ẹ̀dá àkọ́kọ́ tọ́lọ́ kọ́kọ́ dá ọ̀nà ni àwọn ọ̀nàbíwá Adam eléyìí sẹ́lẹ̀ nígbà tọ́lọ́ ọba dá àṣìṣe ó wáyé lọ́dọ̀ rẹ̀ ọlọ́ba ń sọ fún nígbà tí àforíjì dé ọlọ́ba sọ pé fa ìmọ̀ ẹ̀yà àtìyànnàkùn mímí ìhòdà àtiwọ́ àtìyàwó rẹ̀ ẹ̀ nígbé àyìn náà ẹni gbénú àlùjànnà mọ́ ìṣèdè tó mi nà ẹ bọ́ sórí ilé ayé mọ́tẹ́ bá ti ń débè fa imma ya'tiyannakum minni huda ilé ayé tẹ̀ ń lọ yìí mi ní fi yín lẹ̀ lásán tó tún sí ọlọ́ọ̀bá náà sọ fún wọn pé ilé ayé tí mo fẹ́ fi yín sí nígbà tẹ́ ti pò náà àlùjànnà ilé ayé yẹn ẹ̀ wà láì ní direction ẹ̀ wà láì ní lànà tẹ́tẹ̀lé tó tún sí pé ìbéèrè tí àfa béèrè yìí ta bá padà sínú ìtàn bọ́mọnìyàn gan ṣe bẹ̀rẹ̀ bá a ṣe pilẹ̀ ọlọ́ọ̀bá náà ti fún wa mẹ́tọ̀ka nípa rẹ̀ ọlọ́nifá imma gbogbo gbàkúgbà gbogbo ti ń dé lọ́dọ̀ ènìyàn àwọn onímọ̀ wọ́n ní ìmọ̀nà ọba ọ̀nà méjì ni ó gbà wá bá ń sọ fún Adam ẹ máa retí ìtọ́sọ́nà àwọn onímọ̀ ní méjì ni bí inzali kutub wa irsali rusul ọlọ́ba ni màá máa rán àwọn òjíṣẹ́ láti dàdédà màá sì máa sọ tẹ́ra kalẹ̀ so ẹni tó bá jẹ́ ẹrú ọlọ́run ọba nínú nǹkan tá a gbọ́dọ̀ wádìí nípa ẹ̀ tá a gbọ́dọ̀ sí òfin tó tẹ́ ní ká béèrè pé kí lọ́nà ọba ìtòrí ẹ̀ sọ tẹ́ra kalẹ̀ fáwọn òjíṣẹ́ rẹ̀ kí lè torí ẹ̀ gbé àwọn ànẹ́bí rẹ̀ nítorí ẹ̀dùn ọ̀dìdẹ́ àfọwọ́ pọ̀ tó bá wọn. títà náà gba Muhammad sallallahu alayhi wa sallam tó tún fi wá yàtọ̀ láàrin gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba gbogbo àwọn nǹkan wọ̀nyí ní nǹkan àkọ́kọ́ tẹ́rù gbọdọ̀ mọ́. ma'rifatul amr alladhi khalaqahumullahu lahu kí lọ́lọ́run torí ẹ̀dá mi. wa akhadha alayhimul mithaqa bihi kí ni àdéhùn tí mo gbé pẹ̀lú ọlọ́run kí n tó délé ayé wa arsala bihi rusulahu ilayhim àwọn òjíṣẹ́ tó lọ́ba ránṣẹ́ wa kí ni pàtàkì wa anzala bihi kutubahu alayhim àwọn tí ọlọ́run bá sọ̀kalẹ̀ kí ni pàtàkì kí ni nǹkan tá a gbọ́dọ̀ ṣe pẹ̀lú ẹ̀ wọlé a wí pé ká lè pe pé wa la síra ọlọ́run ọba báwo la ṣe bá a lò ká lè mọ̀ bẹ́ẹ̀ wàlẹ̀ ajlihi khuliqati dunya wal akhirati wal jannatu wan nar wọn lọ́wọ́ tá à ń sọ yìí ṣe pàtàkì débi pé nítorí ọ̀rọ̀ yìí ni wọn bá torí ẹ̀ dá ayé àtàlùkìyàmọ̀ ó pé ká mọ nǹkan tá à ń sọ yìí orí ẹ̀ ní pàtàkì ayé àtàlùkìyàmọ̀ dólé lórí wal jannatu wan nar àlìjẹ́nà iná ọlọ́run ọba àlìjánà ìkẹ́ ọlọ́run nìyẹn iná ọlọ́run ọba ìyá rẹ̀ nìyẹn ọlọ́run ọba má fi ìyá rẹ̀ má fi jẹ wá láyà tàlkìyàmà ìkẹ́ rẹ̀ má hàn náà wá láyà tàlkìyàmà ó ní ká mọ nǹkan tá à ń sọ yìí ká mọ nǹkan pàtàkì yìí orí ẹ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala orí ẹ̀ ló fi dá yàtọ̀ orí ẹ̀ ló fi dá ìkẹ́ àti ìyà lọ́run wàbí haqqatil haqq wọ̀ wákọ̀ àti lọ́wọ́ akẹ́hà wọn ní kódà tí wọn bá sọ pé àlìkíyàmà ń bọ̀ gẹ́gẹ́dẹ́ òdìnnà apàdé adùnwájú ọlọ́run lórí káàmù nǹkan tá à ń sọ yìí iná ẹ̀ ní pàtàkì nǹkan ẹ̀ darí lórí tó fi dẹ́pẹ́ pé náà ọ̀pọ̀lọpọ̀ àdìsánẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ máa rìn bẹ́ẹ̀ tánà bí sùkúl man kana yumin billahi wal yawmil akhir man kana yumin billahi wal yawmil akhir ẹ bá jọ lọ́n gbọ́ tó sì mọ̀ pé ọjọ́ kan yìí ń bẹ ọjọ́ ìdájọ́ ń bẹ kó má ṣe báyìí báyìí ni kò ṣe. wọn ni wàá fi ṣáàní yìí tún sọ́bùl mawazin wọn bákan náà ní bá ń sọ yìí ní pàtàkì látara rẹ̀ téèyàn bá mọ̀ tó bá mu wá sí mu ṣe nítorí torí nǹkan tá a fẹ́ sọ pé kí lọ́lọ́ nítorí ẹ̀ tà wá kí ni nǹkan àkọ́kọ́ tó ṣe pàtàkì ká mọ̀ ó ní nítorí nǹkan wọ̀nyí وفي شأنه لوري رنا تنصب المواضيع òṣùwọ̀n aṣọ olórí lálùkìyàmà àwọn kan òṣùwọ̀n àwọn olóòkè yóò kún àwọn kan òṣùwọ̀n àwọn olóòlẹ̀ yóò fúyẹ́ ó ní bákan náà láti ara nǹkan tá à ń sọ yìí wàtàtọ̀ yàrú wàtàtọ̀ yòrò sóòfì ọ wàtàtọ̀ yàrú asòfòf tàtàtọ̀ yàrú sòfòf ìwé iṣẹ́ oníkálukú tó ṣe nílé ayé rẹ́kọ̀dù oníkálukú tó bá ní ó bẹ̀rù rẹ̀ níwájú ọlọ́run pé kò sí àṣegbé àṣepamọ́ lọ́wọ́ rẹ́kọ̀dù oníkàlùkù tí wọ́n fún níwájú ọlọ́run ó so mọ́ nǹkan tá à ń sọ yìí ó ní wàá fi ìtakùn ṣàkọ́wà tó wọ́n sááàdà lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí èlò lórí rẹ̀ fi ṣorí rẹ̀ èlò lórí burúkú fi ṣorí burúkú wàhálà hasabihi tó sàmúlẹ̀ àníwá bẹ́ẹ̀ bá ṣe wá gbìyànjú tó láti mọ̀ bí a bá ṣe gbìyànjú tó láti ṣe ṣiṣẹ́ iná ẹ̀ ní yóò fi ní ìpín bẹ́ẹ̀ nìpín rẹ̀ ó ṣe tó nínú mọ́lẹ̀. Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú Suratun Nur Allah ni wa man lam yaj'alillahu lahu nuran fama lahu min nurin. ẹni tó náà wà ti ti fún wa oníkẹ́ ọlọ́ba subhanahu wa ta'ala ó fẹ́ ká ní àkíyèsí nǹkan ó fẹ́ ká mà nípa nǹkan kan ká ronú sí i ká mọ̀ ká ṣiṣẹ́ bọ̀ kí ni nǹkan náà kí ló ń tìtorí ẹ̀ tẹ̀ wá ẹlòmíì subhanallah ẹlòmíì wà ń lé ayé kí wọ́n mọ́ṣáláṣí wá kí wọn kí ló lọ́n tìtorí ẹ̀ tẹ̀ kí ló ń ṣe ń lé ayé ẹlòmíì wà nílé ayé kò ní nǹkan kan tí máa ń ṣe pé tọ́lọ́ ni iṣẹ́ rẹ̀ nìkan ló gbajúmọ̀ kí lọ́lọ́ ti tọrọ ẹ̀dá ọ̀nù sí. bákan náà ìdẹ́ nǹkan kan ti ń bẹ ládùn àdúpẹ́ lọ́lọ́run. gbogbo inú Al-Qur'an Al-Karim ọlọ́ba ti sọ fún wa pé àgbé àdéhùn kan tó wálé ayé ọlọ́ni wa ashadahum ala anfusihim ọlọ́ni òun fi wá ṣe ẹlẹ́rìí lé wàrà wa lérí kálukú wa ká tó délé ayé la dé àdéhùn kan pẹ̀lú ọlọ́run àfààní ó yẹ ká wádìí àdéhùn wo la dé pẹ̀lú ọlọ́run bí ẹ ṣe ń wádìí tẹ̀ ń wá ìtàn nípa àdílé tẹ̀ ń wá ìtàn nípa àlú ọlọ́run ọba wa náà ń sọ fún wa pé kóhun tó dá wa sílé ayé ó níbi tí ọlọ́run ọba fọ̀rọ̀ sí pẹ̀lú wa nǹkan tẹ́ gbọ́dọ̀ máa ṣe ń lọ ayé nìkan kálukú bíra wa àwọn ànábì ọlọ́run ọba tọ́lọ́run ọba rán ọlọ́run musa ọ̀ràn isa ọ̀ràn ṣáájú wọn náà ọ̀ràn anábọ̀ muhammed kí ló lọ́run torí àná wọn káwọn sí ní pàtàkì jùlọ anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam ولأجله خلقت الدنيا والآخرة والجنة والنار طبعا ilé ayé yìí kí ni ọlọ́run ti torí ẹ̀dá ilé ayé kò sáwà lófo kí ni wọ́n bá ìtorí ẹ̀dá àlìjẹ́nà lè torí ẹ̀dá náà sábàwá lálùkìyàmọ̀ ń bẹ kí ni bíbẹ àlùkìyàmọ̀ kí ni pàtàkì rẹ̀ wàfíṣáni tún sọ́bùn mawazin iṣẹ́ wa tán bá ní wọ́n ń wọ́n níwájú ọlọ́run tán bá ní wọ́n gbé wa léwọ̀n níwájú ọlọ́run kí ló túmọ̀ sí ó yẹ ká wádìí nípa ẹ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àdìsí tá máa ń sábà mẹ́nu bà anábìnrin Allah ta'ala ọlọ́ọ̀bá subhanahu ụwa ta'ala yubgidu kulla alimin bid dunya jahilin bil akhirah ọlọ́ọ̀bá ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá yẹ pé ilé ayé nìkan ni ló máa nípa rẹ̀ ilé ayé nìkan ló mójútó kò mọ kí ni ó ṣẹlẹ̀ nípa ní ọ̀run ń bẹ ìdájọ́ ń bẹ kí ni rẹ̀ ó yẹ ká wádìí òní wàá fi ìtakùn ṣàkọ́wà tó èyí tó yẹ ká mọ̀ lákọ̀ọ́kọ́ yìí mímọ̀ rẹ̀ ni ó ṣòpinya láàrin olóríire àti olórí burúkú gẹ́gẹ́ bí tọ́nà bá sọ fún ànábì wa Adam ọlọ́ni fa imma yatiyannakum minni huda faman ittaba'a hudaya fala yadillu wala yashqa ọlọ́ni faman ittaba'a hudaya ìlànà tí màá fi ránṣẹ́ sí gbogbo ayé nípa àwọn òjíṣẹ́ mi nípa àwọn tírà tí màá máa sọ tọ́lọ̀ bá lòun máa sọ kalẹ̀ ọlọ́run ní ìlànà tó ń fi ránṣẹ́ sáyé nípa àwọn òjíṣẹ́ òun nípa tírà tó ń máa sọ kalẹ̀ fún àwọn òjíṣẹ́ ẹni tó bá tẹ̀lé fala yadillu wala yashqa kúlẹ̀ níbo lè sọnù láyé bákan náà kò ní sọrí ìbúlálkìyàmù so kí ni nǹkan tí máa ń jẹ́ kí èèyàn sọ rere láyé àti lálkìyàmù kí ni nǹkan tí máa ń fa sàbàbí eré ìbúláyé àti lálkìyàmù oníwàlẹ̀ hasabihi tuqsamul anwar kí ni nǹkan tó jẹ́ pé ayé mm-hmm. béèyàn bá ṣe ní tó bẹ́ẹ̀ ni ìmọ̀lẹ̀ rẹ̀ ṣe tó ìmọ̀lẹ̀ ayé àti ìmọ̀lẹ̀ kàlùkìyàmù afáàní ọlọ́ba ni wa man lam yaj'alillahu lahu nura fama lahu min nur ẹni tó lọ́wọ́ bá ti fún ní ìmọ̀lẹ̀ ìwà ní bọ́ọ̀fẹ̀ ní ìmọ̀lẹ̀ ọmọ pé nǹkan tá sọ yìí pàtàkì tó bẹ́ẹ̀ gé tẹ̀bí pé tá a bá ti mà á béèyàn bá ṣe mà tó bẹ́ẹ̀ ni ìmọ̀lẹ̀ tí ní ilé ayé

àfọ̀ nítorọ̀ padà ṣàlàyé fún wa tí a bá tó wá mọ̀ bẹ́ẹ̀ lè yóò ṣe wà nù mọ́lẹ̀ tó nílé ayé bí yẹn bá ṣe dènà sí bẹ́ẹ̀ lè yóò ṣe jìnnà sí ìmọ́lẹ̀ tó ọlọ́ba sọ fún alukur'an ọlọ́ba ní afaman sharaha Allahu sadrahu lil Islam ọlọ́ba ní ṣe ẹwà fẹ́ ṣe àfiwé ẹ̀ńtọ́lọ́wọ́ ọba tó ṣe ní mùsùlùmí tó sì payẹ́ ọkàn ẹ̀ tó sì payẹ́ ẹ̀mí ẹ̀ sílànà tiẹ̀ fọwọ́ ala nurin min rabbihi tẹ́ni wá ń rí mọ̀nà lórí gbogbo tó fẹ́ ṣe òun nídìí kó gboṣẹ́ kó tó rí tọ́sọ́nà lọ́dọ̀ ọlọ́run ọba kò nídìí kó fọ̀rọ̀ làgbà níta àgbà lóyún pẹ̀lú fọ̀rọ̀ làgbà yorùbá là ń sọ gbogbo aláfin mọ́ kó tó di pé oṣù oríire ilé ayé ti bó bá lálàá tálà yẹn bá jàlá tó ṣe díẹ̀ bẹ́ẹ̀ pé nǹkan tó rí bí òtẹ́ lọ́rùn ó ti mọ̀nà tí ó tọ́ tó bá wọnú ọ́fíìsì ẹ̀ tó bá rí jò ó ma tí ó ṣe pé a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ẹni tí ò mọ ẹni tí ò ní tó bá nínú ọ́fíìsì láyé Muhammad ṣé bá sàábì kan wọlé tí wọ́n rí kila kí lànà bì ní kí wọ́n ṣe anábì ní sálámà ṣe bísímìlá ó dẹ̀ ní ìwé ejò bẹ́ẹ̀ tí ò bá ń mọ̀ báwo lọ sí ṣe ẹgbẹ́ nínú ayé náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ́lẹ̀ láàlò nílé ayé ìmọ́lẹ̀ láàlò lálkìyàmà lálkìyàmà náà kọ́ ọlọ́ba subhanahu wa ta'ala sọ fún wa ọlọ́ba ni yawma la yukhzi Allahu an-nabiyya wal-ladhina amanu ma'ahu ọlọ́run lálkìyàmà ànábì ọlọ́run ọba onírè dojúti ọlọ́mọ dojúta wa náà láyà tàlkìyàmà ọlọ́run ọba ni gbogbo àwọn mùmí nínà àwọn náà onírè dojúti ọlọ́run nuruhum yas'a ọlọ́run ìmọ́lẹ̀ náà ni pípẹ́ lálkìyàmà òkun ni ó kùn tọ́mọ náà fi dọ́mọ náà ṣùgbọ́n inú òkun tọ́mọ náà fi máa já sí náà yẹn lórí sirat lórí afárá sirat ẹni tó ń wájẹ́ mú mi ní ọlọ́ọ̀bá sọ pé nuruhum yas'a bayna aydihim wa bi aymanihim mùmìnì ìmọ̀lẹ̀ náà ni ó tàn fún lálùkìyà náà tó fi jẹ́ pé òun la afárá sirat tó là kọjá ọ̀nà àlùjáná ó túmọ̀ sí pé ìmọ̀lẹ̀ yẹn nílé ayé tí yẹn ti ṣẹ̀ṣẹ̀ gbé tí wọ́n fi tó fi jẹ́ pé pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run èèyàn ní nídìí kó máa ṣoògùn kọ́rọ̀ rẹ̀ tó jọ ìmọ́lẹ̀ ni èèyàn ní nídìí kó máa dààmú kò ní nídìí kó máa pe àwọn àáfàá pé wọ́n bá ń sa alukurani kalẹ̀ tó pé lásìkò kọ̀ọ̀kan ó ti ṣe ń tànà bí ẹni kò ṣe ó ní wàmán lam yajalillahu lahu nura fama lahu min nur ó ní nǹkan wà ẹni tí ò bá ti ní ìmọ́lẹ̀ yẹn kò ní ní ìmọ́lẹ̀ láàyè kò ní láǹkì yàmù kí ni nǹkan náà tó pàtàkì tó báyìí kílé nìkan lákọ̀ọ́kọ́ tó a fàá jẹ́ kí àròmú sí tó dẹ̀ fi ìdáhùn sí ọ̀rọ̀ pé nǹkan kan wà tá a mọ̀ tá a fi rí fọkànbalẹ̀ láyé àtàlùkì nǹkan kan wà tá a mọ̀ tá a fi ṣòro láyé àtàlùkì kí ni nǹkan náà yóò wà máa dáhùn yìí nínú bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì. أسأل الله التوفيق والسلام والهداية السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام Thank you.